orúkọ mi ni olóyè michael ọládélé ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí mo ti máa ń fiṣẹ́ síta tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì máa ń gbìyànjú táwọn èèyàn sì máa ń pè mí wípé iṣẹ́ náà àwọn gbìyànjú ẹ̀ elédùà ṣe bẹ́ẹ̀ torí bí bí mo ṣe máa ń sọ pé elédùmarè nìkan ló ní agbára ìmúṣẹ lórí gbogbo ewé àti egbò àti lórí ohun gbogbo tí àwọn èèyàn sì ń gbìyànjú ẹ̀ tó sì ń rí tó ń ṣe bẹ́ẹ̀ ẹ àdúrà mi sì gbogbo wa ni pé ìgbàkigbà tábà máa mú nínú àwọn iṣẹ́ ìta máa gbìyànjú ẹ̀ elédùà tó ní agbára ìmúṣẹ tí máa fi àṣẹ sí ohun gbogbo yóò fi àṣẹ sí iṣẹ́ tí a bá ṣe àṣẹ Èdùmàrè ẹ mo tún fẹ́ fàkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé ẹ gbìyànjú ẹ̀ ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń béèrè iṣẹ́ mi léè tí mi tí ì fi síta tí mi tí ì dá lóhùn ẹ má bínú ẹ̀yin tẹ́ ń pè tí mi ráyè tètè gbé ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ pè tí mo sì pè tẹ́yìn gbé tí mo pè padà nítorí pé ẹnìkan ò nílé ayé Elédùmarè ló lóhun gbogbo pẹ̀lú àṣẹ Èdùmarè bá ti ń gbìyànjú iṣẹ́ yìí ó jẹ́ ọmọ rí bẹ́ẹ̀ fún wa a máa dúpẹ́ torí pé ilé ayé tá a wá ó yẹ ká gba ayé nírọ̀rùn Elédùmarè yóò sì jẹ́ ká gbé ilé ayé ní ìrọ̀rùn iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó ní iṣẹ́ ajé iṣẹ́ ajé ẹ iṣẹ́ ajé tí mo fẹ́ fi síta mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ torí pé oṣù ajé ni òótọ́ ìka rẹ̀ lè má pọ̀ ṣùgbọ́n iṣẹ́ ńlá ní í ṣe bẹ́ẹ̀ ni ìgbàkigbà tá a bá gbìyànjú ẹ̀ Elédùmarè yóò jọ bá wa lára mu tá a bá ti ń lò á lè dúpẹ́ pé lóòótọ́ lódodo Elédùmarè ti fi àṣírí ńlá tó fi sínú ewé tó fi sínú egbò ẹ àtàwọn ẹranko tó dá láti máa wúlò fún ìgbésí ayé wa torí náà ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. a wá odindi àkùkọ adìẹ tó funfun tí ò lábàwọ́n a wà odindi ẹyẹlé funfun tí ò lábàwọ́n a tún wá ẹyẹ lékelèké funfun náà tí ò lábàwọ́n lẹ́yìn náà tá a bá ti wá àwọn nǹkan wọ̀nyí a wá ọ̀gà àníjẹ́ kọ́gà yẹn ó tóbi jù tí ò tóbi púpọ̀ mẹ́ta lẹ́yìn rẹ̀ èwe ló kù àwa ìwé iná ìwé ìnábìrì ìwé èsìsì ìwé àràgbá ìwé ọlọ́yin àti atáàjọsìn pẹ̀lú ewé sáwéré pèpè lẹ́yìn ewé sáwéré pèpè àwa owó ẹyọ forty one ṣùgbọ́n ṣé yìí ìkòkò tuntun la fi jó tá a bá fẹ́ jó tá a bá ti jó tán ìkòkò àní alẹ́ máa fi jó sẹ́mi lọ o ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ yìí látò fi jó mọ́ ṣe ń gbọ́ mi kì í ṣe iṣẹ́ látò fi jó mọ́ gbogbo ìgbà kí ìgbà bá ti fẹ́ jó iṣẹ́ yìí ìkòkò tuntun la máa fi jó ẹ wá máa gbọ́ bá a ṣe ṣe rè tá a bá ti wá gbogbo nǹkan yìí a wà mú àkùkọ adìẹ funfun a là inú ẹ̀ a bá ti là inú ẹ̀ a mú ọ̀kan nínú owó tá a fẹ́ bóyá one thousand á kìbọnú ọ̀gá yẹn tá a bá ti kìbọnú ọ̀gá á gbébọnú adìẹ funfun á tún mú owó míì tá a fẹ́ á kìbọnú ọ̀gá míì á kìbọnú ẹyẹlé funfun A tún mú owó míì tá a fẹ́ á kìbọnú ọ̀gá míì á tún lọ́gà kẹta yẹn á wà kìbọnú lékelèké funfun mẹ́tẹ̀ẹ̀ta tá a ti kì í bọ̀ nú a wá wá owó ẹyọ mm, owó ẹyọ tó jẹ́ original ní owó ẹyọ gidi a wá sixteen sí ìsàlẹ̀ ìkòkò lórí ẹ̀ ńlá kó àwọn iṣẹ́ ilé tá a bá ti wá kó àwọn iṣẹ́ ilé ní orí tán a wá ṣe wá kó àwọn ewé tí mo ti dákọ̀ yìí a kó wọn lé tá a bá ti wá kó ewé tí mo ti dákọ̀ yìí tá a kó lé ewó ẹyọ sixteen míì tó wá kù á wá dàlé lórí pẹ̀lú odidi atare kan tá a bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti àjò tá a bá ti wá jó tán ẹ já lọ kókóná tá a bá ti lọ kókóná ó ti dà bá a sì mọ̀ lórí tá a bá lo ẹyin ìbílẹ̀ á lo ẹyin agric ṣùgbọ́n tá a bá rẹ ẹyin ìbílẹ̀ náà dáa tá a bá sì rí tagric náà ó dáa kí láwa máa fi ṣe tá a bá ríta greek náà ó dáa lẹ́yìn ìgbà tá a bá wá ríta greek tá a lo ẹyin a lè lo nínú ká lo ẹyin tàbí ká lo ẹran ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ tá a bá ti lo ẹyin a lo ẹran ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ so tá a bá ti wá rí ẹran ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ òun náà á gé sí sixteen ṣùgbọ́n tó bá jẹ́ ẹyin la fẹ́ lò àní gé sí sixteen o ìta sì fẹ́ ẹyin ni wípé a ṣe ẹyin mẹ́ta mẹ́ta ẹyin mẹ́ta ẹni wọn la ṣe tí ó jinná tá a wà yọ kù tá a wà dà sínú ìkòkò torí iṣẹ́ yìí a lè lò lásìjẹ lẹ́yìn tá a bá ti lo iṣẹ́ yìí lásìjẹ tán a tún lè fi iṣẹ́ yìí ṣe a ṣẹ̀ wá fi sínú ọwọ́ èyí ò lámọ̀ fi ọtí lò báàsì sí ẹni mo ti sọ̀hún tá a bá ti kó ẹwọ ẹyọ sixteen kalẹ̀ ẹ̀já kóṣẹ́ lè tá a bá ti kóṣẹ́ lè àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kó lè tó ẹ̀ so a wà kó ìwé lè a kó ìwé lè ẹja jò tá a bá ti jò tán a lè wá ẹyin mẹ́ta kásì kábò a fi ṣe àṣejẹ torí díẹ̀ láàmú nínú ẹ̀tù tá a ẹ̀tù tá a lọ yìí láàfọ̀n sí tá a bá ti wá fọ̀n sí tán ẹ̀ ẹ̀ gbólóhùn tá a pè sí màá pè ní ìsìn tó bá sì jẹ́ pé àdá sọ́wọ́ náà tá a fẹ́ lò gbólóhùn tá a pè sí máa pè ní ìsìn tó bá sì jẹ́ pé a fẹ́ fi ṣe ẹran ẹlẹ́dẹ̀ náà ni láṣìjẹ gbólóhùn tá a pè sí máa pè ní ìsìn gbólóhùn náà rèé wọ́n ní ìsan ni ìsan ni ìsan ni sawo ìsan ni awo eréfe ẹ mọ̀ gbọ́ wọ́n ní ìsan ni awo eréfe àróbọ̀ láwo àjẹsùn aláwo iyọ̀ ní sawo ajẹ̀gbẹ́jẹ̀kara wọn kí n tún bẹ̀rẹ̀ ẹ tún gbọ́ ìsán ní sawo eréfe àròbọ̀ láwo àìjẹnsùn aláwo iyọ̀ ní sawo àìjẹ̀gbẹ́jẹ̀kara wọn àwọn ni wọ́n ṣe fá fún ọ̀gbẹ̀rì ọkùnrin tí wọ́n ń pe fálókùrọ́ ó dífá fún ọ̀gbẹ̀rì obìnrin tí wọ́n ń pèsè níyangí Ọ̀rúnmìlà ṣe wọ́n sì bá sì bo wá bá mi torí sunasuna lọmọdé roko ìdí iná kankan lèwe iná jọmọ wàrà wàrà lọmọdé toko èsìsì bọ̀ ilé kò gbà wọ́n ọ̀nà kò gbà wọ́n níṣewé àríràgbá ọjọ́ tí ọmọdé bá jáwé ọlọ́yin ayé ọjọ́ náà ló já tòde ọ̀run ọjọ́ tí wọ́n bá dáfá ìrọ̀ ẹkùn owó ńláńlá ni wọ́n fi rúbọ rẹ̀ lójú ọpọ́n Ọ̀rúnmìlà fi ọ̀nà ilé mi hàn àwọn olóore mi kí wọ́n wá mi rí torí bí àkùkọ bá kọ láyé àfọ̀nà hàn àlejò á wà ṣàdúà tàbá ti wá ṣàdúà èyí tá a dà sọ́wọ́ ọ̀hún á jẹ́ á gbèmí á lọ ti sí ọtí sí mà ńlá lòsì tó bá sì jẹ́ pé àṣìjẹ́ náà la fi jẹ́ ẹ àbá ti pe gbólóhùn tán ẹja bẹ̀rẹ̀ sí máa jẹ́ kódà tá a bá ń jẹ lọ tá a bá mọtí mu àlètò máa mọtí lè èyàn sì mà hmm, tàbọ̀ ti jìn pẹ̀lú àṣẹ Èdùmàrè oṣù ajé ni yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ẹja gbìyànjú oṣù yìí kẹ́ ẹ wo ti tóbi Elédùmarè pé òṣòlẹ̀ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tó mú tòní wá tó mélèé wá tó mélèé wá nígbà wo ni ìyẹn èdè níbi ìyẹn èdè nílá wọ́n ní bómi bá ń kán tí ń kán tí ń kán tí ń kán tí ó dúró á padà dàgbàrá o bẹ́ẹ̀ ni bí àánú ọlọ́run bá ń wọlé wọlé tí ò dúró á padà di ní a fẹ́ ẹjá lọ gbìyànjú iṣẹ́ yìí ojú rere lọ́dùmarè yóò sì máa bá wa gbé àdúrà wa tá à ń gbà yóò ṣẹ o yóò bá wa lára mu nígbàkúgbà tá a bá ti ń lo iṣẹ́ yìí ó dàbọ̀.